فيا عباد الله اتقوا الله تعالى حق تقوى واعلموا عباد الله ان الصلاه هي عمود الاسلام وانها هي ركن من اركان الاسلام ومن حافظ عليها لقد حفظ دينه ومن ضيعها ضيع دينه قال سبحانه وتعالى وقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تسمعون علم عباد الله أن الصلاة هي أول ما يحسب عنه العبد يوم القيامة من عمله فإن قبلت قبل ساهر عمله وإن ردت رد ساهر عمله قال سبحانه وتعالى والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون والصلاة عباد الله لا تسقط على المسلم ما دام عقله باقيا بقول المصطفى صلى الله عليه وسلم يصلي المريض قائما فإن لم يستطع فقاعدا فإن لم يستطع فعليه جنب عباد الله والصلاة لا تخسر بشدة الخوف بقوله سبحانه وتعالى حافظوا على صلوات والصلاة القصى وقوموا لله قانتين فإن خفتم رجالا أو ركبانا فإن آمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون وقال سبحانه وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتكن طائفة منهم معك وليحفظوا أحليتهم فإن سجدوا فليكونوا من ورائكم ولتأتي طائفة أخرى ما لم يصلي فليصلي معك وليأخذوا حذرهم وأقوياءهم أنا أتقى الله أترى لكم بكي الله مبوك الله محمد صلى الله عليه وسلم جماعة مسلمين أبدوك صلى الله مسلمين وعلى هاتم هبايا kéèyàn lóhun òfin ti ìsìláàmù máa ọlọ́mọdé bá wọn lọ. bí ẹ bá wálé ayé tí o ti ìsìláàmù òfò ní ohun ó ṣòfò. bí ẹ bá wá jẹ́ mùsùlùmí kí wọ́n jẹ́ mùsùlùmí ló kọ lásán ṣé ìṣe òfò bá bò òfò. léèyàn bá jẹ́ mùsùlùmí léèyàn bá jẹ́ mùsùlùmí gbogbo ẹnu láti ń wí èèyàn ṣòfò láyé sáré kó tó fà nìkì àmà ni ó wé sí ayé yìí kò mọ tó wá sí láyé ọlọ́run ní wàá ṣe nǹkan ní láyé tó ní sílámù lọ wọn máa kọ́ lọ́kùnrin lójú ní wọn ẹ̀yìn ìlànà ìyá àbùdó ó ní láyé báwọn ẹ̀dẹ́ nìyẹn tó ní lákàyè tó tí wọ́n sì gbọ́n tí ó ti já orí ọlọ́run lórí rẹ̀ àtàwọn láìka àtàwọn àlejànú orí ọlọ́run lórí ìdí torí ẹ̀sìn lè dá wọn. ẹ wo báyìí ti tó ẹ wo bó táwọn ti láyé káwọn nítorí ẹ̀sìn lè dá yàn tí wọ́n máa tẹ̀sìn yẹn. òkú ńláńlá ni jẹ̀mọ́ bẹ́ẹ̀ni tó lọ bìkan tí ọmọ tó lọ ti tilẹ̀kùn tó bùrẹ̀ ká kò kò pàtàkì ṣe kan ọlọ́jà tó kó bí Yorùbá ṣèṣì lánàá ó tó kò ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه bí ẹ̀bá lọ lẹ́sìn ní lẹ́sìn pé ìsìláàmù olúwàlá nígbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá sí àkírọ̀ tí mẹ́rin kọ́ sírí ẹ̀rí ọlọ́run yẹn máa ó máa sòkò bí ẹ̀rí bá jẹ́ mùsùlùmí tí wọ́n ń sá olóore kọ́ jẹ́ mùsùlùmí ọ̀tún wá kí òkú bá bó òfin níjàmá kò sí ìkan tí ń jẹ́ ìsìláàmù tí ìbá ti fi hàn rí bí o bá tí wọn ṣe ikú bèbè rí lẹ́ńtọ̀ wọn. olùwà àlejò sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ ó ní kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àti gbèsè rí ó ju wọn lọ́wọ́. àwọn ẹgbẹ́ mùsùlùmí pẹ̀lú orúkọ pé kí wọn òfò ni ọmọdé aṣòfò. ìtumọ̀ ẹ pé ọ̀nà mùsùlùmí tó padà aṣòfò lẹ́yìn ìgbà tó ti sàánù rẹ̀ lé òfò ọtí wá kí ara ẹ̀ ẹ̀rí fẹ́ tọ́lọ̀ tẹ́lá nẹ́bíwa Muhammad ìran jù lùsà nẹ́bí ni sọkún ọkọ̀ máa tètè náà yóò rán ìyàn sí ni wọ́n ní ká máa gba ẹ̀ yóò rán ìyàn sí ni wọ́n ní ká máa ti hajj yóò rán ìyàn sí ni nígbà tó dé òun ọlọ́dún ọmọ ọgbà àpẹẹrẹ fún rẹ ni iṣẹ́ ìgbẹ̀sẹ̀ fi wọn mékèé wọ́n gbà nǹkan rẹ fún wa ni ibi tí mo ti lọ gba ẹ̀rọ sọ́lẹ̀ lẹ́ẹ̀kẹ́ ìgbéni ìrìn kékeré kọ́ ó sì fún títí ọ̀rá wa kí lójúmọ́ títí ìtọ́jú márùn-ún yìí ní alẹ́ òṣòfò òkú bá gbogbo ní jama títí lọ́wọ́ ní àwọn kí lójúmọ́ tó fún ànàbí wà lẹ́yìn wá dóhùn ó wá pàdé ànàbí Musa ànàbí Musa bẹ́ẹ̀ sọ́mọ́ ẹlẹ́ẹ̀kẹfà

ọmọ akẹ́kọ̀ọ́ sáré léhe sọ́lọ́ ló wọ́n fẹ́ oníbẹ̀ ni àwọn obìnrin náà yẹn ìwọ ọkọ náà tó wọ́n fẹ́ ọlọ́run ní kan wúlò lọ́wọ́ balẹ̀ pé títí táà ló ká oníbẹ̀ ni ẹjọ́lọ́jà ẹ̀dá wò ni wọ́n á ti wá. ẹ̀fúrẹ́sì ni láàbẹ̀ fi wú ẹ̀fúrẹ́sì ó ní agbára púpọ̀ àwọn ìrọ̀rùn ń sọ̀rọ̀ wọ́n ní tágbàlagbà jòkó kí rí bí wọ́n ti bá gbé ní ìlú àjà tó jù bẹ́ẹ̀ lọ́kùnrin ẹ̀fúrẹ́sì ló Oye ní ti àṣọ́wọ̀ ní tàbí ìmọ̀ ìdájú kọ́mọ̀ ìyàjú kọ́mọ̀ ìlàjú ní mọ́mọ́ta lọ́wọ́ àrígbàgbà ọ̀nà tàbí bí ẹgbà wá. Tàbí bí ohun títí ní òfin ọ̀dá awa Àwọn àgbẹ̀bẹ̀ wọn jọ márùn kú òkú ní káyọ̀ pé bẹ́ẹ̀ láti sixty dé five bí ò bá kí ló ṣe ibú bí ò bá kí ló ṣòfò àlẹ́ mi lè fi ẹni gbà padà mọ́ nǹkan sixty tó sọdún márùn-ún fún ọ tó ọ̀tún alẹ́ kí bó ti wọ̀ ọ́ tó ọ̀tún alẹ́ kí bó ti wọ̀ ọlọ́run ìṣòro náà àmọ́lọ́wọ́ bá èyí adùn rẹ̀ padà ó ní wá ní sọ́ọ́sì tí mo fún yín tẹ́lẹ̀ asọ́ni márùn-ún bẹ́ẹ̀ bá kí márùn-ún ládàá títí ní ọgbà àwọn òbí wa nígbà tá a gbé sẹ́fọ́ fún ẹ̀mẹ́sẹ́ láti monday jọ friday àwọn mìíràn monday tún jẹ̀rẹ̀ ká wá àdéhùn àánú ni ọlọ́run tí ọlọ́run bá wẹ̀ dá níbi àánú èyí tó wọ́n ń sọ yìí kílẹ̀ tó wọ́n sí ọ̀hún náà ẹgbẹ́ mẹ́ta alákọ̀ọ́kọ́ ọ̀jẹ́ mùsùlùmí èso ní ọdún wọ́n jẹ́ mùsùlùmí ọ̀sùnrù èso ẹlẹ́ẹ̀kẹta rèé ọwọ́ tó jẹ́ mùsùlùmí ọ̀sùnrù ọwọ́ lásìkò tó wọ òkèèrè náà èso wọn èso lẹ́yìn bá tó tún tó bá wọn èso tó owó inú ọ̀hún bù pé èyí lọ bá ìfọ̀mọ́ tí wọ́n jẹ́ ìkíá náà ọ̀rọ̀ ọ̀fàrà jẹ́ ìṣẹ́ náà tí gbogbo ẹgbẹ́ ń sọ láti kò tó ń tó fún ọ. Táyà ń lọ́mọ ìfọ̀lẹ̀. Ẹni tí kí láti kò tó ń wù ṣé o kí láti kò tó ń bá ti o lẹ́tẹ̀ tó tó gbà. Máa bá wọn sọ fún wa pé bí ẹ bá kí wọn láti kọjá lọ kó o rẹ̀ kí ní ẹwà náà kò. Tó táìmù ló ti kọjá lọ ní gbogbo nǹkan lọ́wọ́dá ẹ̀fẹ́ ìfi ẹ̀fẹ́dá bá gbàwọ́dá dálẹ́yàwó ẹ̀sìn ó kọ́ èyí tó rẹ̀ ń lọ wípé ọ̀rọ̀ ní tó kí mọ́ ọlọ́run tó ní dà lọ́wọ́ ẹ̀wá títí ọ̀gbọ́rọ̀ tí bọ́ kí wọ́n nígbà ẹni tí máa ń kí wọn orí lọ́lá ni fún ọ àmọ́ wọn kí wọn lásìkò tó ń wọ́ à òfúkàbòfò lọ́lá kí ló jẹ́ kí wọn tó bá ìjẹmà orí kan ló jẹ́ náà àwọn gbogbo àwọn wọ́n ní ìran yìí ògbọ́n ló gbé ìsìlámù ògbó gbogbo gbogbo àwọn orígun ìsìlámù yìí òun la máa ń fi wọ́n lẹ́yìn ṣahada àwẹ̀ ẹ̀kan lọ́dún ni zaka ẹ̀kan lọ́dún ni hajj ẹ̀kan lọ́dún ni àmọ́tọ̀ náà kò lè yẹ̀wò nítorí tó fi ní agbára nìyẹn ẹni bá wá sọ ìrun dáadáa ìtumọ̀ tó sọ ìrun dáadáa òun lẹ tó kí o láti kó rẹ̀ ẹ tó sọ ẹ̀sẹ̀ náà ẹni tí ò sọ ìrun rẹ̀ dáadáa kò sọ ẹ̀sẹ̀ rẹ̀ wọ̀ ìrun tá à ń sọ yìí bó ti pàtàkì tó àwọn nǹkan tó lọ kí bọ́ lórí pọ̀ àwọn olùmọ̀lẹ́ hasabul abdul yawm al-qiyamah tó bá ti jẹ́ àlè kìyàmà gbogbo sẹ́kùn jẹ́ láàrin ẹ̀dá mẹ́niyàn àtọ́lọ́run ìwọ̀n lọ́kọ̀ yẹ̀wò. Ẹgbẹ́ ìkan tí ń bẹ láàrin àwọn ọ̀dá ẹ̀dá ọ̀pọ̀ nìyàn. Àmọ́ tí ń bẹ láàrin ẹ̀dá àtọ́lọ́ nínú rẹ̀ nínú wà, nínú rẹ̀ láyé wà, ájú wa mẹ́ àti bẹ̀rẹ̀ lọ. Àmọ́ ìwọ̀n kò ní wọ́n nínú rẹ̀ yìí. Gbogbo ẹni tó bá ń sọ ẹni tí ò bá tọ́ ìrun òfò ní gbọ́njọ́ náà ẹni máa wo rẹ̀ tó rẹ̀ bá wá dá wọn lọ lọ ní ṣé wọn dá wọn níbẹ̀ ni iṣẹ́ yóò kó dá tó máa fi lè wo ìwọ̀n ìwọ̀n fi lè dá wọn fi lè má tẹ̀ ẹ́ ìrun wọ́n láì bó ṣe wà ọtí ṣe orí nìyẹn ànábì ló ń bẹ̀. wọ́n lọ wọ́n mọ̀ lẹ́ka pé nǹkan ti mú ẹ̀ tó dá iṣẹ́ yóò kó dá ẹ tó bá gbé bẹ́ẹ̀ lè wọ́n ọ̀gá ẹ̀rọ ìgbà òkú ti fi ọ́ gbogbo sẹ́ẹ̀rẹ̀ òkú ni. ìwọ́n dábẹ́ ìwọ́n ní sẹ́ẹ̀kẹ́ tó mẹ́rin tó lára ẹ̀dá àwọn ọ̀pọ̀ àwọn ní pẹ́pẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ń gba ìró rẹ̀ gbọ́dọ̀ pé wọ́n ti ń gba ìró wọn. ẹ̀kẹ́ mi wá gbà wọn ẹ̀bẹ́ lọ́kọ́ lọ́wọ́ gbà orúkọ ẹ̀ka ti dáhùn mi. ó ti wọ́n fi àpẹẹrẹ kalẹ̀ tí mo mọ̀ pé ọlọ́ọ̀tún gbà wọn lágbájá ọlọ́ọ̀tún gbà wọn mi gbogbo tó bá ti lápẹ̀rẹ̀ rẹ̀ bí ohun tó kí òun kọ́lá tó jẹ́ ìmọ̀ mọ́sálásí òpó ní kí ọlọ́sọ̀fà nẹ́bà Muhammad olùwà akíní sọ́lá Ìnà sọ̀láàdà, ìrúfà ní ọmọ sí yìí, ìdíta bí ọmọ sí ní pé, Fẹ́lẹ̀ ha, a lè fàṣà àríwọ̀ lè mọ̀ kàrì. èèyàn máa ń gba ìwà àbúkù lọ́wọ́ èèyàn ni tí wọ́n ń wá ara rẹ̀ wò bàtẹ́ máa ń parọ́ ọwọ́ àárín ọ̀hún kí ọ̀hún parọ́ náà ẹ̀rọ rẹ̀ wò ọlọ́run lè sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ wọ́n lè ṣe ọlọ́run parọ́ bọ̀dé dínkù àwọn tí wọn wọn ń jalè ọdún ni ọdún wọn ń jalè wọn ọdún tó fi àdéhùn ọlọ́run tó sọ́nà pé inna salata tanha anil fahsha'i wal munkar ìrìn wọn gba ìgbàgbé kò ní wọ́n yẹn ìrìn wọn fi ń sọ ìgbàgbé fi ń sọ bí hadith yẹn bára ní ti sọ fún ayé bá ti wọ́n bá ti dá àwọn ẹ̀fíṣẹ́ ẹjá ìtẹ́kẹ̀ ara wọ̀nyọ́ dáńkí o àwọn nǹkan tí ọlọ́run ti gbé àwọn èèyàn pọ̀ wọ́n lè kí ilé ìtọ́ kọ́lákọ́ kí lẹ́yìn náà mú àmọ́ nǹkan tí òun rẹ̀ tí èsì jẹ́ gbígbà ó pọ̀ nínú rẹ̀ òun ni tí wọ́n máa tún lásìkò ọkì ló sọ ọtí ti dáadáa ló sọ àmọ́ ọtí lásìkò rẹ̀ irú ìwé yẹn òun rẹ̀ kọ́ bẹ̀fọ́ ẹ̀ jẹ̀mọ́ àti ká máa àsìkò wọn àti ká máa àsìkò wọn gbogbo ẹ̀ tí wọ́n ń sọ ọ́kẹ́sì ń rẹ̀ ní pé bára báyìí tí ń fi láti bẹ̀rẹ̀ àwọn bàbá wò àwọn bàbá wò wọ́n sì gbìyànjú ní ọlọ́run sì gbà lọ́wọ́ wọn bẹ̀rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àkálìkì àwọn ti dé ní àbọ̀lọ́lá orí gbogbo ọdún lè kí wọn sásìkò rẹ ti kọjá lọ ọlọ́run ló gba ìrìn lọ́wọ́ rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rù kan nípa kàyí alákọ̀ọ́kọ́ àníbà Muhammad sallallahu alaihi wa sallam ó lọ sójú ogun àtàwọn sọ̀hábà rẹ̀ ọba alámẹ́bí lọ sójú ogun lọ sójú ogun ẹbí wọn kọ́ kìí sógun ẹbí ẹ oko tó ní apá láti ẹni tó ní kó ọjà ó sì fọwọ́ sí ọlọ́run àsìkò ó sì tó ó dẹ́ ìgbà pé ọba rán yín sẹ́ ó di ọjà fún àbí ọlọ́run ló ti lọ jagun Wọ́n gbogbo ogun ìbẹ̀rù ogun wọ́n ti tò àwọn ìbẹ̀rù tó lẹ́gbẹ̀jà àwọn mẹ́tò kalẹ̀ láyé ti múra kalẹ̀ ní ọjọ́ ọ̀dà àwọn ọmọ ìfẹ́ ìdà lọ́wọ́ àtọ́fà. Àwọn ìfẹ́ ìdìbò báyìí àti ìdàwé láyé tó lápẹ́ ju àgbẹ̀ wọn tó. Ọlọ́lá lẹ́nu yẹn ti náà ni o. Sọ́kọ́ ìwọ̀n lè fẹ́ jẹ́ lọ́pọ̀ ní ìsìlámù náà. Àwọn tó ń fẹ́jà ní ọ̀sán lẹ́yìn àwọn náà ti tò báyìí àti ìgbẹ́lá ṣe kí wọ́n lọ́wọ́ tó bá nẹ́bà Muhammad láti kiri ẹ̀sẹ̀ àìsí méjì lisbon yẹn nígbà táwọn ọlọ́pàá jẹ jágútọ́ lọ jágútọ́ lọ bá wọn ṣe káàkiri wọn tó wà ní bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí bọ̀tẹ́ ti ràn yìí náà wọ́n yẹn wọ́n ń tẹ̀sán lọ́wọ́ ẹ̀sán àti òde lógún wọ́n pàṣì ọmọ ọgbọ́n ọdún sẹ́lẹ̀ ni àwọn ẹ̀kì ní kọ́lọ̀ máa ti ni pẹ̀lú àyè Wọ́n wọ́n ní ṣe ìsìláàmù wa ọlọ́kó sàánú wa ní ọlọ́jọ́ tó dáadáa o àbí wọn tó tẹ́sí ìṣẹ́ àtìkò ó sì pé wọ́n ti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ ẹgbẹ́ tí wọ́n ti pé wọ́n ti kọ́ àwọn ẹgbẹ́ yìí gbọ́dọ̀ bẹ́ẹ̀ sí sọ́kùn ní ọlọ́ ni ọkùnrin ọlọ́wà ni ọkùnrin ọlọ́wà òkú aláwọ̀ tààmì tábìlì ìdàsìkò mìíràn bọ̀tọ́ fún aláǹfààní káàkì bó bá ti dà. Bọ̀tọ́ létí, bọ́ọ̀dún tó kẹ́kẹ́ bẹ̀rẹ̀ títẹ̀ rẹ̀ ká, ọ̀yà àti báyìí rẹ̀ lè bẹ́ẹ̀ létí, ọ̀kì. Bọ̀tọ́ wá sí, ọ̀yà rẹ̀ ló gba àwọn iṣẹ́ iṣẹ́ ìjẹ́ ikú láti tẹ̀lẹ̀ àrẹ sẹ́kẹ̀tì. Bọ̀t ọ̀yà sí bẹ́ẹ̀ sẹ́kẹ̀tì yẹn náà, pẹ̀lú mẹ́rin ló ṣe máa, ọ̀yà sí lọ́nà ẹ̀dà tọ́lẹ̀ ìdílé kọ sí. Ọlọ́run gba àwọn èèyàn lọ́wọ́ rẹ̀. Pé kí ló jọ sí báyìí, ìlágbá láti dìde ní oru kò tí yẹ sẹ́rí alájọ yẹ ìyẹ́sẹ́ ní ìjọba gbúyẹ̀ jí tí ojú ọjọ́ ìgbé mọ́ ọ̀dọ̀ ọwọ́ àmà tí lẹ́yìn náà pọ̀ tó yẹ lọ ọlọ́run nígbà wọn ọlọ́run ní kájọ́ bí fún ara tó méjì ẹ̀yìn tẹ́sítẹ́sì àwọn ọ̀tá wà ẹ̀yìn tẹ́sítẹ́sì ìgbàlá nàbí àwọn atí yẹn àwọn tí méjì wọn fọlá náà ọlọ́run ní bí ẹ̀sẹ̀ ní ọ̀nà ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ nígbà wo ọdún àkọ́kọ́ ni pé àwọn gbèsè ní ilé ìlọ́pọ̀ tútù rẹ̀ kọ́kọ́ tí òun yẹ kó fẹ́ rọrọ iṣẹ́ òfin àbí ìta mọ bá yẹ lọ bọ̀pọ̀ ní tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ kò sáfà ní ẹ̀. apá kan nínú àwọn ogun táwọn ọkùnrin sí ọ̀sùn ẹgbà kí ló fẹ́ yẹ àwọn ọ̀tá ti dúró ẹ̀hẹ́ àwọn àti dúró bọ̀ ní ìdẹ́kẹ́lẹ́ ní òsì bẹ̀rẹ̀ ogun wọ́n tún wá lọ sí ogun mi ogun ti fẹ́rẹ̀ wọ́n ti ń gbá lọ lójú ojú àti wọ́n tó ọlọ́run wọn sáré lọ sọ́mọ̀ ẹwà wọ ẹ̀ẹ́kìrì yìí o ẹ̀ẹ́kìrì yìí o tó pé ilẹ̀ sọ ọlọ́run ní pé ìlú ó ti láti kòtà dọ̀rọ̀ kì ó láti nígbà tó ń dẹ́gbẹ́ lọ́wọ́ ọlọ́run tó wà tó ń bẹ lórí ẹ̀sìn òmìnira tó ń bẹ lórí ẹ̀sìn tó ń bẹ lórí mọ́tò wà lórí ẹ̀sìn kẹ́tù máa ti ṣe ẹ̀sìn ọbẹ̀ lé imam òun náà imam rẹ̀ kó máa dá nǹkan rẹ̀ sí bó bá tẹ̀lé wọn kó máa ti rí ẹ̀sìn àwọn tó yẹ káwọn ògùn ẹ̀sìn àwọn kọ̀ gbà ń lẹ́lẹ̀ káàánú máa ti ṣe ọbẹ̀ ọwọ́ ẹni kan wá bí abúlé ọmọ ọmọ rú pé jágáàtì ń kọ́ abúlé ayé ọ̀dá kan ọ̀rọ̀ jágáàtì ní jágáàtì ẹ pàtàkì wọn lásìkò lọ́tọ̀ fún ọ wọn gbọ́dọ̀ yìí ṣe mẹ́tìrì lọ́wọ́ mẹ́tìrì ló fún sílé ìjàmà kí lọ́dọ̀ yìí fọlọ́ bọ̀tọ̀ náà lè da ẹ̀rọ ìyẹn lẹ́lẹ́dà nípa wá bá ti tó ń tí ó jẹ́ kí báyìí tó ń gbà báyìí ni ọ ẹ̀dá kan ló ń sọ pàtàkì púpọ̀ ẹ lọ dá nǹkan oríṣiríṣi ọ̀rọ̀ àfà ẹnì kan ló ń jẹ́ orí ọ̀sẹ̀ méjì ní àlórí ààrẹ òun wá jẹ́ ọ̀rọ̀ méjì tó méjì tó lè tọ́wọ́ bẹ̀rẹ̀ nínú ìwọ́n náà ń pa ọmọ méjì mẹ́rin bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n ti gbé kalẹ̀ bí wọ́n ti gbé kalẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìnsì láàmù máa wò nígbà tí ni pé tó bá ti di àrílà àrílà àfẹ́tàn ọ̀sẹ̀ náà ọkọ̀ kì náà tó bẹ́ẹ̀ látàrí wọ́n bá wá dé ọ̀sán kọ́ tó bẹ́ẹ̀ lè lọ sí ilé ààrẹ yóò wá sí àrílà ẹ̀dùn kan ìsọfúnfọ ni èyí tí tí òun rẹ̀ kò sí àtọ̀ sí pápá tó sọ́lẹ̀ tí wọ́n ti tẹ̀ ìṣẹ́ lọ́wọ́ lè nílé ààrẹ lẹ́yìn ààrẹ ọ Bàbá tó bá lè ti náà ti lọ́ọ̀ sí aláwọ̀ ní gbà wá wípé ìkéde ìpínlẹ̀ rẹ̀ lóye. Ó lọ sí lọ́tà ní lẹ́lẹ̀. Tí o bá sí lọ́tà ìfẹ́lẹ̀ tó lọ sí lọ́tà ìfẹ́lẹ̀ tó lẹ́lẹ̀, àárẹ̀ tó bá lọ́tà ìlẹ̀ ọlọ́run nígbà fọ́. Mo ìbá tí o yẹ bọ̀, mo wà nílẹ̀ ẹnìkọ́ àwọn dé mọ́ bẹ́ẹ̀ gbá yìí, ó ń fẹ́ ìjọ ń bomi ẹ̀hẹ́ ẹ̀yìn àwọn ọkọ̀. Kí lọ́tà ìwà mẹ́? Ọlọ́run nígbà àwọn èèyàn pé kí ní wọ́n sì ti fi Ní ilé sọ̀rọ̀ ní ìkọ́rọ̀ ìlú jẹun. Kí ọwọ́ méjì lóòrùn Àníbọ̀ Muhammad Àníbọ̀ Ìṣọ́ ó tó bá rẹ̀ kó kí èyí dúró bá ti máa kì ilé ṣàfọ́ tó bá gbọ́ bá lágbá láti fi bẹ́ẹ̀ ni o ẹni ni ẹ ṣàfẹ́ tọ́kọ́ ilẹ̀ àníbi ni ẹjọ́ ẹ̀rọ fẹ́rẹ̀ rẹ ti lórí ìgbóni ẹ kọ́jọ fọ́kù tí wọ́n ti lọ́jọ fọ́kù àníbi ni fọ́kù àníbi ti kí o ìmọ̀ àn ẹ̀ẹ́ ó ti kí láì èyí ó jẹ́ fẹ́rẹ́ fọ́kù ní lórí ọ̀nà kọ́kọ́ sí ni mo ti dòkú mo ti ṣùgbọ́n mo ti sálámà ìrọ̀lọ́kí yẹn pépépé ti gbà lọ sí yẹn ọlọ́run ó gbà wọ́n yẹn lọ́rọ̀ tí ó bá tí ó bá yìí fún mi ọ̀rẹ́ mi nìkan láyé rí mi ló lè dọ̀rọ̀ mi. Tètè mi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó o dọ̀rọ̀ mi rí. Ẹ̀rí yẹn sí ẹ̀rẹ́ kí ṣé wàá dì mí ẹ̀rẹ́ ẹ̀rẹ́ sọ̀rọ̀ sí fún ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ọ́ dìyà rẹ̀. Ẹ ti fẹ́ mọ̀ ní ẹgbẹ́ tó ti báyìí bí o ṣe pàtàkì sí ilé ẹ̀gbá nígbà mi. bá lè gbà tó bá lè gbà ó ti lọ kọ̀ fún ọ̀lẹ́ oúnjẹ. Tó bá lè fún ọ̀lẹ́ ó ti lọ ṣe gbá ọ̀dà ìlówó àti lẹ́yìn táwọn ní kọ́sùn ẹ̀mí jẹ rí owó ọ̀pọ̀lọpọ̀ jẹ́ jẹ́ ó ó di abẹ̀ ó ti jẹ́ jẹ́ pọ̀tù ní ọ̀gbà bẹ́ẹ̀ ọlọ́run kúrò kò kó ní ọ̀rọ̀ kéré èké tó sáré bí sọ pé àwọn ọmọ wa tó ń mójútó wọn ọdún méjì ní àtọ̀lẹ́ ní àtọ̀lẹ́ rẹ̀ ó lọ́pọ̀ tó èrò lásìkò ìwọ́n ọgbọ́n fún lásìkò rẹ̀ àsìkò gbọ́dọ̀ kọjá lọ kọ́tọ́ fún wọn أبلغ ذلك الله وتقوى الله بيسه على لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله أما الله àlékún kí ọlọ́run tó bàbá àlẹ́wà mùsùlùmí ọlọ́run àlẹ́ ọ̀sẹ̀yẹ. Àsọlá tó ti wọ́pẹ̀ ha, kápsùn lásìkò rẹ̀ nínú òṣìṣẹ́ jẹ̀mọ́. Gbadé ṣe ìrìn àjò, ẹ̀kọ́ ti wà bá a ti máa ń ṣe ìrìn àjò ìrìn àjò. Ẹja pílánì fún ẹ̀sìn wa, àmọ́ pílánì fáyé wa, tábẹ́ travel ìwọ́n tó wọ́n tàbí lábújá sọ́mọ̀ yẹn bẹ̀ ọbẹ̀ tàbí lábú kọ́ọ̀kọ́ tàbí méjì ọbẹ̀ ṣe ẹ̀yìn lójú ọlọ́jọ́ yẹn ọ́ ti gbé àtàlẹ̀ wáyé tó gbé àmọ́tò lè bàjẹ́ lójú ọ̀nà ìjọba fẹ́ trapu ẹ plan fún ẹ̀sìn náà ẹ kí òun lójú ọ̀nà alábàtẹ́ ẹ kí òun lé kò lè mú ọ ọ̀dà ẹ kí òun lé lọ́ba dójú ọ̀nà ẹ kí òun ẹ kí àyílá àtàlásà ìpapọ̀ bọ̀dọ̀ wà dé ìdíjọ́ ìrọ̀tẹ́ ọ̀rọ̀ ẹlẹ́kùnrin ọmọ níta ìlànà àríyà ti lọ ọmọ ọkọ̀ látàrí ọ̀sẹ̀ bá pẹ̀lú ṣùgbọ́n ọ̀tún jù láti kòrò nílé ẹ̀rí káàkà bá wọn lọ́wọ́ òun ló jẹ́ kí ó bẹ̀rẹ̀ tó bá ń ṣe háìbọ̀ ló dá rẹ̀ padà kò ní dá wọn padà àsìkò wọn yàtọ̀ sí gbogbo nǹkan ikú àwọn méjì lọ́wọ́ fún láǹfààní àti ìyá ìrọ̀ padà àwọn méjì náà wọ́n lè ṣe pé ìsìlẹ́yìn méjì kò sí máa tí ìṣe kí ilé kásúdà lè sìn ìpàlọ́ fẹ́ ti ní ṣeré ni ó bá tí ó kẹ́dà máa rẹ̀ ni bí wọ́n táwọn afẹ́ ẹ̀sìn kí sọ́nà méjì lórí ẹ̀ pé ó lè dá padà kọ́kọ́ lè dá padà àmọ́ ọ̀tẹ́ ni wọ́n fẹsẹ̀ múlẹ̀ dáadáa pé náà wulẹ̀ sí padà mo ní kí padà anábìnrin kẹ́ni yẹn dá padà tó kó gbàgbé rí ẹlẹ́ẹ̀kejì tó sùn tí ó mọ́mọ́ sùn ó nígbà tó pé òun fẹ́ jẹ́ ọdógún ó kọ̀ gbọ́sẹ́ yí ọwọ́ lọ sọ nílé anábìnrin wọn fún wọn sọ láti sùn ó sáfù wá jí òun tí wọ́n ti sàánù rẹ̀ pé wọ́n sàájú káwọn rí dúró háàbí rí hálà sọ́lá wà ẹ̀sọ́ mi dáadáa o kò sí kankan ọmọ ìdí ènìyàn láyé yìí tí ò bá tẹ̀ ọ̀rọ̀ abẹ́lẹ́ ọba lè fi ọlá mọ́sàfihàn alọ́run ọlọ́run mọ́sàfihàn alọ́run ọlọ́run gbogbo bẹ́ẹ̀ bá fi ọlọ́run ọlọ́run sórí fún aláìlá rí àwọn tó ní lára ọlọ́mọsá kanú àwọn náà ó ní ẹlòmí ìlà ọlọ́mọ kò sí ni àyè kò sí fún un ní ìmọ̀ ń gbé ní ìwà dídé àwọn tí ìṣẹ̀wá sí rárá kanú àwọn náà ọlọ́run ọdún ìsìláàmù ọ̀kírun òfò ni ọdún wá ń kírun ọ̀n kí lásìkò tó wù ọ́ òkú bá gbogbo ní náà ọmọ jágógó ìjọba mùsùlùmí ìfẹ́kẹ́ fún lásìkò ìṣẹ́jú méjì àti ìṣẹ́jú mẹ́ta náà gbàtàfẹ́ kí òun ní ṣìkàfẹ́ tó kú mo ti jáde nínú ibẹ̀ yẹn ọmọ kan wá pè mí ó ní àfà wọn á wò wọn á lọ bá ọmọ yẹn lọ́gbọ́n ti pè ní mo rójú rẹ̀ inú rẹ̀ dùn. mo lọ sílé epo oúnjẹ kan mo lọ ra epo àwa tó ẹ̀fọ́ nǹkan bẹ́ẹ̀ tó máa ń tó máa ń tó máa ń sọ̀rọ̀ owó ọmọ yẹn wá lọ wá bọ̀ wá ní ṣùgbọ́n ló mo ní kó máa lọ mi fún ìyàn wà nígbà fún ọmọ kékeré lówó ó tún lọ ó tún bọ̀ á ní ìbọn ló mo ní ìbọn rẹ̀ mo ti gbé kéèké ọmọ yàtọ̀ ìyàwó rí mo ti yóò sọ lórí nígbà rí bàtà tí wọn kan mo sọ. mo ti jẹ́ ọmọ pọ́lì tí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lọ. kìí ṣe gbogbo àwọn sẹ́ẹ̀rì kan sọ lójú ojú ọ̀nà òní ni wọ́n nídìí àánú ni wọ́n nídìí ẹ̀. ọmọ jẹ́ ọmọ kékeré lọ́mọ yìí ní ìgbókùn ọ̀sẹ̀ ti yẹ. ọmọ yẹn wá sí apá rẹ̀ hàn báyìí wá sí apá rẹ̀ ní ilé wo ó tọ́sẹ̀ lójú tí mo fi ń mo fi rí afárá yẹn ó tọ́sẹ̀ lójú ó ń gbé ìtìkù yìí ó ti jẹrà kẹ́yà dọ́gbọ́dọ́ àti rí yẹn. mo wá lówó jọ yẹn owó mo wá di ètò tí ẹ fi ń dà mo wá di owó yẹn bi mo wá fún lówó díẹ̀ mo wá fún nọ́mbà mi ní kó pè mí tó wá pè mí mo wá sọ pé ìgbà yìí owó tó ní gẹ́gẹ́ àlọ́ nǹkan ṣe wá bá owó tó ní bí ẹ̀rọ ti dáyọ̀ nìkan mọ̀ yẹn wọn á kó fún un mọ́lẹ́kọ́ mọ́ lọ́kọ́ síta mọ́ lọ́kọ́ síta dàrẹ́ ó sì lọ. mo bá tún rí lórí ṣé mo ṣe rí lórí nínú ojú mi náà ṣe rí tó pé kò ṣe bí ó ti ó ṣe ojú mi ó ti gbẹ ó sì ara ẹ ti gbẹ gbogbo ara ẹ ló wà ó ti wọ́ ó wà ní pé wọ́n bí wọn sí ìfẹ́ sọ́dọ̀ general kọ̀ wọ́n làwọn obìnrin ìyá yẹn fi wọ́n làwọn obìnrin ẹnìkan á ní pé ó láwọn alóṣù náà á dùn lọ sí ìtàn ká pọ̀ jù òògùn náà ti fi òògùn yẹn wá kán ìyẹn ti tán wọ́n á lè lóògùn yẹn ó ní fifteen thousand bí kí wọ́n ti lọ gba òògùn yẹn two thousand ó lè tẹ̀ wọ́n ten thousand òun ti rí six thousand mo rí ọmọ yẹn lóògùn gbogbo ó kèlè ẹlẹ́mùta mo ní sọ lóògùn ọlọ́ ẹlẹ́mùta ni mo ní dùgbọ́ mẹ́jọ ìyá irhamu ma fi hàn pẹ́ẹ́tẹ́ yẹn láǹfààní àti yọ ọmọ yẹn jẹ́ fún mi orí mi ìfà ẹ̀ máa sọ fún mi bóyá ìfẹ́ fi ọmọ ẹgbẹ́ ọ̀bà fún ọmọ ọ̀bà ọmọ mi yá àwọn ẹbí wọn kọ bóyá ìfẹ́ bá àwọn ẹbí wọn ti bá yìí bóyá ìfẹ́ àdúgbò yín kọ́ kí ní sàwọn àjọ mùsùlùmí tẹ́lẹ̀ wá gbọ́mọ̀ yìí ṣùgbọ́n wá tẹ́lẹ̀ lọ kó kílẹ̀ sára di kílé wá ti pàṣẹ fún ẹgbẹ́ sí inú la ẹnu kọ́ ìrẹ́fọ́ wa gbogbo irhamu ma fil hard irhamukum ma fil hard ní sàmà. àwọn tó yẹ kí ìsàlẹ̀ máa sàánù wọn kì í sì gbogbo àwọn tó máa ń fọwọ́ lójú ọ̀nà ẹni wọn kéèyàn kí aláàbò máa gbẹ̀lú kí ló ń ṣe ọ ẹ máa tó wọn kí ló kọ níyà yìí ẹni ló kó yóró tòtí ọmọ yóò bá láǹfààní àti ṣe ojú ara ẹ fún mi ó sì mọ fún wọn bá lọ báyẹn náà bẹ́ẹ̀ àti àdáwó fún un tó fi jọ títà bẹ́ẹ̀ fi lákòbá ìlú ní káwọn kan tó láǹfààní àti ṣe àyè fún un ìbáwọn àwọn tó ń gbé ó fún wọn padà wá fúgbà yìí bọ̀tú wọ́n oníkèé lójú ọmọ náà tí ẹ bá lọ́jọ́ yẹn tí ẹ bá ti lò lónìí ó tó pọ̀ àbẹ̀wò ọba àti ọ̀rá tó fi ń sábà bí dáadáa fáwọn èèyàn ọlọ́run ọba mọ́jà sábà bí abúlé fáwọn èèyàn wa ọlọ́lá ìlà ìlọ́lá ṣùgbọ́n láti ṣàlàyé fún wa pé àwọn kan sáà ń fi ẹ náírà kan five kọ̀bọ̀ tá a máa ń dá yẹn ó máa ń ṣe àǹfààní púpọ̀ ṣẹlá tó lọ owó ọmọ yẹn ẹsẹ̀ mi sábà tó ní bàbá yìí láti kíyàn sáà bọ̀ sí ní ẹ ó pẹ̀sì ní màmá òbí nígbà tó ní ìlú ọmọ yẹn àwọn àlàdáwọ̀ ẹ̀ tó tó lọ sí ìfàmọ́yọ́jọ́ yẹn bọ̀ owó yẹn lọ́rẹ̀ bọ̀sẹ̀ àwọn aládá fún gbà yẹn kò lọ sẹ́fún ó wà pé eleven thousand ló lè ní ọ̀sán lọ́wọ́ wa nàbí ìlú mọ̀ṣẹ́rì ọ̀la ayọ̀ sọ̀kàlì ọ̀sán. Wọ́n wá gbọ́ wọ́n wá gbọ́ ọ̀nà